أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تحتاج أن تفقد نعمة حتى تعرف قيمتها تعمل فاقدها تعرف قيمتها ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n lárúbá ní kò ní ìdí kọ́lọ́hún gbóore lọ́wọ́ rẹ kó o tó mọ iye oore ẹ eh, kò ní ìdí kọ́lọ́hún gbóore lọ́wọ́ rẹ kó o tó mọ iye oore tá àmì lù fàkìdíà ìwọ kan gbé ẹnìkan tọ́lọ̀ ti gbà lọ́wọ́ rẹ̀ síwájú àbí kí wọn náà imagine pé ẹ màmá àrínà mọ́ màmá lójúmọ́ àwọn adẹni tí ń yáwó sanwó iléèwé ọmọ máa dẹni tó pé bí ọba ríyàn kò ní í jẹun à táàrí fòkè mọ́ta ibẹ̀ ló ti máa ń tọ́lọ̀ ṣe fún ọ lóore àtọ́ aṣọ àṣírí tó fi bù ọ́ wọ́n wàá jórí ọlọ́run ọbọ̀ lọ́wọ́ rẹ̀ kó o tó dúpẹ́ orí àbí kó o tó jíṣẹ́ tọ́lọ́run ọ̀ èèyàn míì torí ìdílé yìí máa dúpẹ́ ẹ̀wà máa dúpẹ́ ẹnu máa wá fi oore ń ra ọjọ́ ọ̀la kalẹ̀ àti kọ́mọ̀tàn lára àwọn ẹ̀dọ́ ọlọ́run asalaamualeykum wa rahmatulahi wa barakatu.